yìí láti ìkànnì BGI TV ìròyìn àgbáyé ló ń dé sójú amóhùnmáwòrán yín lónìí ti ṣe ọjọ́ kẹtàlá nínú oṣù karùn-ún ọdún 2022 olúwatóbilọ́ba fásùgbà lóníròyìn bẹ́ńbẹ́yẹ́kẹ́ ni wọ́n tún pè mí ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Fani Káyọ̀dé ti sọ wípé adarí tí kò bá lè bẹnu àtẹ́ lu ìṣekúpani sí Deborah táwọn akẹ́kọ̀ọ́ kan tí wọ́n ṣekú pa jóníná ló jẹ́ òjò Màkàrónì ti sọ pé ìgbésí Àtíkù lójú òpó ayélujára tó kọ̀rọ̀ sí nípa Deborah eléyìí tí wọ́n ṣekú pa ni ó ń fi hàn gẹ́gẹ́ bí ẹni tó kàn ń wá ìbò lásán àjọ akọ̀wé jàfẹ́tọ̀ ọmọnìyàn lórílẹ̀‐èdè nàìjíríà ti ké sí ààrẹ buhari àti tambuwa láti gbé ìgbésẹ̀ báyìí kọ́rọ̀ tó di ogun ẹnìkan gbẹ̀mí mì nínú ìjàmbá ọkọ̀ kan tó padà ní ìṣẹ́yọ ọ̀nà lópòpónà èkó sílùú ìbàdàn àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ dí àwọn òpópónà kan pa láwọn ìpínlẹ̀ ògùn ìpínlẹ̀ ọ̀ṣun àtàwọn ìpínlẹ̀ míì àwọn ọmọ ológun wa ọkọ̀ wọ àárín àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn tako báwọn olùkọ́ wọn bí wọn ò ṣe sí nílé ẹ̀kọ́ nílùú Ìbàdàn ìròyìn lọ́kèrè èèyàn mẹ́ta lọ farapa níbi ìbúgbàwàdà olóró kan ní mọ́sálásí lórílẹ̀‐èdè Afghanistan ìròyìn lọ́kèrè bákan náà ààrẹ UAE Sheikh Khalifa bin Zayed òun ló ti gbẹ́mìí mì lẹ́ni ọdún mẹ́tàdínláàádọ́rin ìròyìn eré ìdárayá àtàmátàsí ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles kan umar òun ló ti ṣetán láti gbá bọ́ọ̀lù nínú ikọ̀ rẹ̀ eléyìí tó wà tí wọ́n pè ní amira nínú ìdíje ti la tí ó wáyé kí n tó kẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ má gbàgbé lójú òpó youtube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ subscribe ẹ láìkí ẹ ẹ pín fáwọn ẹlòmíì ẹ jẹ́ kí wọ́n mọ tẹ̀ ń gbádùn gan níkànnì yìí lójú òpó tẹ Facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwòye adébáyọ̀ Instagram wa gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lóníjẹ̀lẹ́ńkẹ́ nísàlẹ̀ amóhùnmáwòrán yín lẹ máa tẹ̀ láti kàn sí yàrá ìpolongo ọjà wa. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹni tó ti fìgbà kéré jẹ́ mínísítà fún ìrìnnà ojú òfurufú lórílẹ̀‐èdè nàìjíríà fẹ́mi fani-káyọ̀dé ló ti fi àìdùnnú ọkàn rẹ̀ hàn dé lórí ìgbésẹ̀ eléyìí tí àwọn adarí lórílẹ̀‐èdè nàìjíríà tí wọn kò gbé tí wọn kò sì sọ̀rọ̀ kankan lórí ìṣekúpani sí deborah tó jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ shehu shagari college of education ti ń bẹ ní sokoto ó ṣàlàyé wípé ojú tó kù díẹ̀ káàtó pẹ̀lú akẹ́kọ̀ọ́bìnrin tó wà ní ìpele kejì eléyìí tí wọ́n sọ̀kò lánìgi sọná sí dojú kú látàrí pé wọ́n ló bẹnu àtẹ́lu òjíṣẹ́ ńlá Muhammed eléyìí tí wọ́n sì ní ó yẹ káwọn adarí lórílẹ̀‐èdè yìí tètè sọ̀rọ̀ lórí ẹ̀ Fẹ́mi Fani Káyọ̀dé ló wípé adarí tí kò bá ṣèyí ló jẹ́ ojo tí ó sì ń bẹ̀rù lásán tí kò sì ní ìmọ̀lára ọmọnìyàn lára pẹ̀lú irú ìwà bẹ́ẹ̀ eléyìí tó wáyé. ẹnìkan tó jẹ́ ìlú mọ̀ọ́ká adẹ́rìn-pẹ̀kí òṣónú tá a mọ̀ sí màkàrónì òun ló ti ké sí olùdíje sípò ààrẹ ẹni tá a mọ̀ sí àtíkù abubakar gẹ́gẹ́ bí ẹni tí kò hu ìwà rẹ̀ tó pẹ̀lú bí àtíkù abubakar ṣe kọ́kọ́ kọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Deborah eléyìí tí wọ́n ṣekú pa ní ilé ẹ̀kọ́ rẹ̀ látàrí pé ó sọ̀rọ̀ àlùfàṣá sí òjíṣẹ́ ńlá Muhammed eléyìí tí ó sì wípé pẹ̀lú bí Àtíkù ṣe kọ èrò rẹ̀ sọwọ́ sójú òpó Facebook àti Twitter àmọ́ nígbẹ̀yìn tó tún wá padà yọ kúrò ló ń ṣàfihàn rẹ̀ pé ó kàn ń wá ìbò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣojú ayé lásán ni ó ṣàlàyé pé Àtíkù òun ló pa ọ̀rọ̀ tó kọrẹ́ lójú òpó ti Facebook àti abẹ́ ìkànnì abẹ́yẹ̀fọ́ ti Twitter látàrí ìdúnmọ̀rúru mọ̀rú mọ́ni eléyìí tí wọ́n ṣe sí i lórí ọ̀rọ̀ bó bá fẹ́ dìbò tó sì fẹ́ jáwé olúborí nínú ètò òdìbò ààrẹ ọdún 2023 eléyìí tó mú kó sáré pàǹtó kọ̀rẹ́ lójú òpó ayélujára ọ̀hún. àjọ akọ̀wé jàfẹ́tọ̀ ọmọnìyàn lórílẹ̀‐èdè nàìjíríà ti ké sàrẹ buhari àti gómìnà pínlẹ̀ sokoto ẹni tí ń ṣe Tambuwa wípé ń ṣe ni kí wọ́n tètè gbé gbèsè lásìkò yìí bí wọn ò bá fẹ́ ogun abẹ́lé kó wáyé àjọ akọ̀wé ìjàfẹ́tọ̀ ọmọnìyàn lórílẹ̀‐èdè nàìjíríà ló bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àti bí ààrẹ muhammadu buhari ṣe dákẹ́ lẹ́yìn wákàtí mẹ́rìnlélógún eléyìí tí ìṣekúpani sí akẹ́kọ̀ọ́ ti obìnrin kan tó ń jẹ́ deborah tilé ẹ̀kọ́ Sokoto College of Education eléyìí tí wọ́n ní ó bẹnu àtẹ́lu òjíṣẹ́ ńlá Muhammed tí àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ẹ̀ sì lagi mọ́ ọ lórí sọ̀kúta lù ú tún dáná sun dojú kú àjọ òríwà òun ló sọ pé eléyìí ó kù díẹ̀ káàtó tó sì yẹ káàrẹ Buhari sọ̀rọ̀ tó ti gómìnà pínlẹ̀ Sokoto Alhaji Aminu Tambuwa àmọ́ tó jẹ́ pé wọ́n dákẹ́ sin lórí ọ̀rọ̀ náà òríwà wa ṣàlàyé sí i wípé ààrẹ Muhammadu Buhari ló máa ń bẹnu àtẹ́lu ikọ̀ ti IPOB tó ti àwọn ikọ̀ míì eléyìí tó jẹ́ pé kò tí ì sí ẹ̀rí máa jẹ́ mi yányán lórí àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n àti bí wọ́n ṣe ní wọ́n ń ṣekú pa ènìyàn àmọ́ síbẹ̀ tí ààrẹ Buhari ọ̀hún kan náà kò lè sọ̀rọ̀ lórí ti Deborah. ìjàmbá ọkọ̀ kan ló wáyé lópòpónà Èkó sílùú Ìbàdàn eléyìí tí ọkọ̀ kan tó déédéé kúò lójú òpópónà bọ́ síbi afárá eléyìí tí ó já sí nígbẹ̀yìn tí ó sì padà laná ṣekú pààyàn kan ìròyìn ṣàlàyé wípé ẹni tí ó wà nínú ìjàmbá ọ̀hún ni wọ́n ti gbé lọ sílé ìwòsàn lẹ́yìn ìgbà tó ti padà gbẹ́mìí mì nígbà tí iná jò ìròyìn ṣàlàyé síwájú pé àjọ tó ń bójútó ààbò ojú pópó lórílẹ̀‐èdè nàìjíríà tá a mọ̀ sí FRSC ni wọ́n ti fi ọ̀rọ̀ tó àwọn oníròyìn létí lórí ibi tí ọ̀rọ̀ dé dúró ní gbogbo àsìkò tí wọ́n fi ń kóròyìn jọ. àwọn akẹ́kọ̀ọ́ ń fapá jánu ṣèfẹ̀hónúhàn tako bí àwọn olùkọ́ wọn ṣe jókòó sílé tí ìjọba àpapọ̀ lè rí nàìjíríà ò sì tí dá wọn lóhùn ìròyìn fi yé ni wípé àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí jáde tó fi mọ́ ti àwọn akẹ́kọ̀ọ́ ti Ọlábísí Ọ̀nàbànjọ tí ń bẹ ní àgọ́ ìwòyè ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n dí òpópónà Ìjẹ̀bú Òde sí Ìbàdàn pa látàrí bí wọ́n ṣe ń fìyẹn ké síjọba lọ́wọ́ kan náà nìròyìn ṣàlàyé ti àwọn tó jẹ́ ti akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ti ìmọ̀ ọ̀gbìn tá a mọ̀ sí Federal University of Agriculture eléyìí tí ń nílùú Abẹ́òkúta tí wọ́n sì tún dé òpópónà pa tó ń di àwọn àpilẹ̀kọ lóríṣìí tí wọ́n gbé dání láti lè máa fi ké síjọba kó dá wọn lóhùn nípínlẹ̀ Ọ̀ṣun ni ìròyìn tó fi yé ni wípé àwọn akẹ́kọ̀ọ́ tí ọgbà Báfẹ́mi Awólọ́wọ̀ ti ń bẹ nílùú Ilé-Ifẹ̀ eléyìí tí adarí wọn ọmọ ọdún méjìlélógún kan Abraham Ọmọwùmí tó léwájú eléyìí tí wọ́n ń pe àpèjẹ rẹ̀ ní ẹwà tíì lòun náà dúró tó ń ti àwọn ikọ̀ rẹ̀ tó jọ jákẹ́kọ̀ọ́ láti ṣe ìwọ́de tó tún fi mọ́ ibùdó ibùdó kan eléyìí tí ń bẹ níbi ọgbà fásitì OUI ìyẹn Odùduwà yunifásitì tí ń bẹ ní ìpẹtùmọdù láti lè fi jẹ́ kí ìjọba mọ èrò inú wọn ìròyìn ṣàlàyé pé bákan náà lọmọ sórí láwọn ìpínlẹ̀ míì jákèjádò orílẹ̀-èdè nàìjíríà níbi tí wọ́n ti ń ké síjọba láti tètè dá àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè nàìjíríà lóhùn nípasẹ̀ àwọn olùkọ́ wọn tí ń béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba lórílẹ̀-èdè nàìjíríà. àwọn ọmọ ológun kan wa ọkọ̀ wọ àárín àwọn tí ń ṣèfẹ̀hónúhàn nílùú ìbàdàn ìròyìn ṣàlàyé pé àwọn akẹ́kọ̀ọ́ kan tí ń ṣèfẹ̀ oníwọ̀n tako ìyanṣẹ́lódì àwọn tó jẹ́ adarí àti olùkọ́ wọn nílé ẹ̀kọ́ yunifásitì tí ń bẹ nílùú Ìbàdàn tó ń ta àwọn ti orílẹ̀-èdè Nàìjíríà oníròyìn fi léde wípé nínú ìyanṣẹ́ ìfẹ̀hónúhàn eléyìí tó wáyé nílùú Ìbàdàn ń ṣe ni àwọn tó jẹ́ ọmọ ológun orí ilẹ̀ kan tí wọ́n wà nínú ọkọ̀ déédéé ya wọ àárín ibi tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ti ń ṣe ìwọ́de eléyìí tí wọ́n tún fẹ́ máa fipá mú wọn nígbẹ̀yìn tí ọ̀kan nínú ara àwọn ọmọ ológun bẹ̀rẹ̀ sí í fẹ́ gbìyànjú àti yìnbọn àmọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ ń dúró mọ́ wọn tó ń ti wípé ń ṣe ni àwọn ọmọ ológun ọ̀hún ò tiẹ̀ mọ ìmọ̀lára àwọn akẹ́kọ̀ọ́ lára tó ń ti rú ìwà eléyìí tí wọ́n ní wọ́n wù náà. ìròyìn ilẹ̀ òkèèrè ìròyìn ṣàlàyé pé ìbúgbàwò àdó olóró kan ló wáyé lórílẹ̀‐èdè Afghanistan ní mọ́sálásí kan lónìí eléyìí tó mú kí èèyàn mẹ́ta ó fara pa yánnayànna tí wọ́n sì ṣàlàyé ọ̀rọ̀ látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá Kabul ìyẹn Khalid Sandran eléyìí tí ó ṣàlàyé pé ń ṣe ní àkọlù tí àwọn agbésùmọ̀mí kan tó ń ṣe báyìí òun ló ń lọ sí àwọn ilé lemọ́lemọ́ pàápàá jùlọ àwọn mọ́sálásí ní orílẹ̀-èdè Afghanistan àkọọ́lẹ̀ fi hàn dé pé láti bí oṣù díẹ̀ sẹ́yìn ó ju bí ọgọ́rùn-ún èèyàn lọ eléyìí tí wọ́n ti ṣekú pa láwọn mọ́sálásí àti láwọn ilé ìjọsìn tó fi mọ́ àwọn iléèwé lórílẹ̀‐èdè Afghanistan. ààrẹ orílẹ̀‐èdè UAE ìyẹn Sheikh Khalifa bin Zayed ó ní ó ti jáde kúrò láyé lọ́mọ ọdún mẹ́tàléláàádọ́rin eléyìí tí ìròyìn sì fi hàn dé nípasẹ̀ àtẹ̀jáde kan tí wọ́n fi léde fáwọn oníròyìn lónìí wípé ẹni tó jẹ́ ààrẹ ìyẹn ṣèyí kàlífà ọ̀hún òun ló ti dágbére fáyé yìí lẹ́yìn ìgbà tó gba ìjọba lọ́wọ́ bàbá rẹ̀ eléyìí tí òun náà kúrò láyé lọ́dún 2004 lòun ṣàlàyé pé ń ṣe ní ilẹ̀ UAE òun ni ó ń ṣàfihàn orílẹ̀-èdè kan eléyìí tó ní ilé gogoro tó ga jù lọ ní gbogbo orílẹ̀-èdè àgbáyé ìròyìn eré ìdárayá àtàmátà tí kan tó jọ ọmọ ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn sadiq umar olóńnà ọmọ wà nínú àwọn agbábọ́ọ̀lù tí ó mọ dámúṣemúṣe nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù almeria nínú ìdíje ti la liga eléyìí tí yóò wáyé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 ẹ gbọ́ àwọn kókó oníròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí kí n tó lọ. mo kà á fún yín pé Fẹ́mi Fani-Káyọ̀dé ti ké sáwọn adarí pé ó yẹ kí wọ́n sọ̀rọ̀ báyìí lórí ìṣekúpani sí Deborah bí wọn ò bá kí ń ṣe ojo. ẹ tún rí gbọ́ wípé màkàrónì tó jẹ́ adẹ́rìn ín kí òṣónú bẹnu àtẹ́lu ìgbésí Àtíkù lórí ọ̀rọ̀ ọmọbìnrin tá ṣekú pa ní Sókótó tó ń jẹ́ Deborah ẹ̀tún rí gbọ́ pé àjọ tí ń kọ̀wé jàfẹ́tọ̀ ọmọnìyàn lórílẹ̀‐èdè nàìjíríà ti ké sàrẹ buhari àti tambuwa láti tètè gbé ìgbésẹ̀ kógun abẹ́lé má bàa wáyé ẹ̀tún rí gbọ́ wípé èèyàn kan gbẹ̀mí mì lásìkò tí ìjàmbá ọkọ̀ kan ṣiṣẹ́ yọ lópòpónà èkó sílùú ìbàdàn tó sì múná jáde mo tún kà á fún yín wípé àwọn akẹ́kọ̀ọ́ ń ṣèfẹ̀hónúhàn láwọn ìpínlẹ̀ bíi ògùn ọ̀ṣun àtàwọn ìpínlẹ̀ míì lórílẹ̀‐èdè nàìjíríà mo tún mú wá fún yín pé àwọn ọmọ ológun kan wa ọkọ̀ já wọ àárín àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣèfẹ̀hónúhàn nílùú ìbàdàn ẹ̀tún rí gbọ́ nínú ìròyìn ilẹ̀ òkèèrè wípé èèyàn mẹ́ta ló fara pa yánnayànna níbi ìbúgbàwàdó olóró ní mọ́sálásí kan ní afghanistan mo tún kà á fún yín wípé lónìí ni ààrẹ uae sheikh khalifa tó dágbére fáyé nínú rògbèrè ìdárayá ẹ̀rí gbọ́ wípé atamátàsí ọmọ nàìjíríà kan umar òun ló náà wà nínú àwọn agbábọ́ọ̀lù tí múṣemúṣe wọn dá múṣemúṣe tí ó máa kópa fún ikọ̀ àmẹ́rà nínú ìdíje ti La Liga èyí lópin ìròyìn àgbáyé wa fún ti rédíò àsìkò yìí olúwa tóbi lọ́ba fásùgbà lọ́kàròyìn bẹ́ńbẹ́yẹ́kẹ́ ni wọ́n tún pè ní ó tún dìgbà kan ná lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́.